kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. ojúṣe mi nínú gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ mi. ẹ káàbọ̀ ẹ̀yin ará ilé ẹkújọ́ mẹ́ta ilé ń kọ́ bàbá ń kọ́ àwọn kan ń kọ́ ìdílé ń kọ́ ṣé dáadáa lẹ wà á kú ṣé ò ní ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín obìnrin ni mí lórí ikọ̀ TV Yorùbá ṣé dáadáa la wà bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé aro mẹ́ta ló máa ń se ọbẹ̀ jiná àrò méjì ò lè gbé kò pọ́síbù kò lè jiná ẹ̀ láéláé ó máa yẹ̀ dànù ló máa dànù àwa mẹ́ta la wà lórí ètò yìí lónìí ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa obìnrin ni mí lórí kọ Kaftan TV Yorùbá gẹ́gẹ́ bí ẹ ṣe mi ò yí mi ni ọmọ ọmọ wọn ní ìpè àjò ọmọ oyèrè ọ̀tá ọmọ òrójòdéyàwó ládé ṣé ẹ rí èmi lè kọ́kọ́ mọ wá sórí ètò yìí ṣe ń pé àrò mẹ́ta ni wá tí ò kí ń dọbẹ̀ nù àrò méjì ò tẹ̀lé gbọ́ bẹ́ẹ̀ pàápàá kò pọ́síbù ni ẹ wo ṣe rí àwọn ará ọ̀ṣun mi wọ́n ti ń wú báyìí ẹ jẹ́ kí n fún àwọn náà láàyè kan sọ̀rọ̀. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò obìnrin ni mí ṣé dáadáa lẹ wà gbogbo lè ń ṣé mímọ̀ bóyá bó ṣe ń lọ lọ́dọ̀ tiwa ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín torí àwa bá ṣe wà kò tíṣẹ́ méjì tá a gbà káwa máa múnú yín dùn ká máa sọ fún yín bó bá ṣe ń lọ àti wípé ká máa gbé àwọn ètò tó máa kọ́ yín lọ́gbọ́n tó máa fún yín lóye tó máa múnú yín dùn torí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa àti lọ látàárọ̀ nígbà tó bá fi máa di aago mẹ́rin báyìí tẹ bá ti ń yí móhùnmáwòrán yín sí ètò obìnrin ni mí ó yẹ kí inú yín máa dùn tẹ́ bá ti kọ́kọ́ rí àwọn baby girls yẹn tẹ́ bá ti rí báwọn baby girls yẹn ṣe ń ṣe máa wò pé ah àwọn ọmọ ẹ̀wọ̀n gbogbo orí mi tó ti ń gbóná látara torí ràwá tá a tiẹ̀ wà lẹ́kọ̀ọ́ yìí ó lágbára a máa nídìí omi tútù ètò obìnrin ni mí kẹ̀rẹ̀ ó wà fọmọdé àtàgbà àti ìyàwó ilé àti bàbá ilé àti grandma gbogbo àwọn tẹ ní ní àyíká yín pátápátá ẹ pè wọn kẹjẹ kán mọ̀ pé ètò obìnrin ni mí ti bọ́ sí orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ti mọ̀ o orúkọ tèmi kò tí ì yí padà mo sọ fún yín pé àwọn kan wọ́n máa wọ pé àbọ́dún tuntun ṣe ń bọ̀ báyìí àwọn fẹ́ yí orúkọ padà èmi ò tí ì yí padà olúwájú wọn lọ ọmọ akínwálé òun náà lórúkọ tèmi bí ọlájùmọ̀kẹ́ ti ṣe sọ lẹ́ẹ̀kan aro mẹ́ta ò kì í á jẹ́ kó dúró báyìí kó bàa lè jiná ẹ wò ẹnì kẹta wa náà nǹkan òun náà wà lórí ìjókòó kóun náà máa ṣe àfihàn ara ẹ̀ báyìí. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín obìnrin ni mí hmm. ètò tó kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye hmm. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ni Oyíndàmọ́lá hmm. ọmọ Ọlábíyì ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfikàrà ń fọ́nrin mu àwa ló máa gbọ́ sásá ogun máa sá ọmọ agbọ́yàyà ogun máa yà nílé bàbá tó bí mi lọ́mọ Emi kẹ̀dẹ̀ ní èmi ní sexy baby girl yín ha ẹ mú sexy sexy baby girl yìí torí ọmọ dùn òun. ọmọ dúró náà ọjọ́ wo ni wọ́n gba sexy torí wọ́n ọjọ́ wo ni wọ́n ti ẹ̀dórí ètò tí wọ́n fi ah. sexy kún tiẹ̀ àwọn bá ti wà lórí ètò láti bí kíní gan a fi sexy kún tiwa. èmi tó fẹ́ máa ní òun ni original baby girl so èmi ni sexy baby girl. ó fẹ́ máa ṣiṣẹ́ tó ayọ̀ àsọ̀bàṣẹ̀ lẹ́yìn ni. Ah. ṣé pé yẹn náà máa ní òun ni adùn baby girl oh. òun ni kíní kan so òun náà fẹ́ máa tẹ̀lé lẹ́yìn díẹ̀ díẹ̀ aráalé kán bá lè rántí orúkọ tèmi ni Oyíndàmọ́lá Ọmọlábíyìí hmm. ọmọ wọn nìbàdàn ẹ má gbàgbé. ẹ ká má gbàgbé àbí sórí sọ̀rọ̀ ìbàdàn tó o sọ yẹn o fẹ́ gbọ́rọ̀ lórí ètò lẹ́nu. kò sí ẹ sórí kì yẹn tán dáadáa. o kò tún sọ ìwọ tó fẹ́ gbọ́ kí ló dé tó fẹ́ gbọ́ yòókù. kí ló dé tó gbé e síbẹ̀ yẹn. Ah! Hmm. kí ni sọ ọmọ ìbàdàn eh, ah, kí ni sọ kí ló jẹ lánàá kí ló fi jókòó sí ìdẹ̀rí kùtì sí àlọ́ fi jókòó a aṣọ ah! yẹn dẹ̀ fẹ́ bá aṣọ kú tí ń ṣe àyẹ̀wò. o ló fẹ́ bú wa lórí ètò kó ah! kúkú ló mọ́wé ah! bú wa fún wa lórí ètò. rárá ìyá ara lèmi fẹ́ bá àwọn ará ọ̀ṣun o. wo sórí àwọn hmm. ọ̀dẹ̀ kí ọ̀rọ̀ kí lọlé lọ gbé sí wa. àwọn wo ló wá ń lọlé lọ gbé sí wa. ẹ̀yin ara lé ọmọ ìfẹ́ gbọ́rọ̀ lórí a máa nù ẹ lọ́rọ̀ lórí ètò. ṣé mo kó ìdẹ̀ jù báyìí náà lọ tómi àti jùmọ̀kẹ́ dá bá bú ẹ̀ níbi tó jókòó sí yẹn. ọ̀nà kan náà dẹ̀ ló gbọ́nà lù wa lọ ó yá sọ̀rọ̀. wo a máa dá wọn dúró àwọn ará Ìbàdàn wọn gbàgbẹ yẹn mọ́ a máa dá wọn dúró kò sọ́nà mọ́ bó ṣe wà yẹn. mi ò ṣe mọ́ mi ò lá ò lẹ́mi wá. ṣẹ̀rí báyìí báwọn ará Ìbàdàn ṣe rí nìyẹn wọ́n wá rí jàmbá wọ́n dájà lẹ̀ wọ́n wá sá wọ́n á yọrí bọ́rọ̀ ẹ̀ lórí wọn. tó bá tọ́ná lórí mi. tọ́ná wo irọ́ ni ẹnu náà lẹ́ni ẹ̀ẹ́mí kankan ẹnu. mo làdúgbò yín Ìbàdàn ṣé bẹ̀rẹ̀ ni. sápátì ló máa jẹ́ sápátì ló máa jẹ́ bọ́ọ̀lù ọ̀nà lóyún sápátì ló máa jẹ́ mi sọ fún ẹ Ìbàdàn ni mí. sórí báyìí kò dá lójú kò lè sọ kò lè sọ kò lè sọ kò lè sọ kò lórúkọ lé ẹfí lé lórúkọ lé yín Ìbàdàn. kò lè kò mọ kí tiẹ̀ ó mọ ọmọ òde òní àwọn jẹ́ ń sí dàdí tó máa ń sọ yẹn ọmọ ìgbàdàn máa sọ lẹ́ẹ̀kan ó ní sẹ́ksì lòun sẹ́ksì ṣùgbọ́n wọn ọmọ náà lé tó máa fẹ́ júwèé lé bàbá wọn máa ṣe báyìí wọ́n máa fọwọ́ sí júwèé lé sórí báyìí. ẹ máa gbọ́ ọ̀nà ò tí ẹ wọn à dé lérí. ẹ̀yin aráalé ẹ wò ó ṣẹ́rí ẹ jẹ́ ká fọmọ Ìbàdàn yẹn sílẹ̀ níbi tí ẹ wo kókó tá a mú wá fún yín lónìí hmm. Hmm. kókó tó jẹ́ pé ó ṣe pàtàkì nínú ìdílé wa ni hmm. ǹjẹ́ ó yẹ kí ǹjẹ́ ó yẹ kí ìdílé láàrin ọkọ síyàwó kan ní ọ̀rẹ́kùnrin àbí ọ̀rẹ́bìnrin kò rí kò sùn pé ah, tí mi bá rí Sunday o gẹ́gẹ́ bí obìnrin bí Ọlájùmọ̀kẹ́ kí n sọ pé òkè ọ̀rẹ́kùnrin mi ẹni tí mo fẹ́ràn sí bestie mi hmm, Sunday lórúkọ koríkòsùn mo ti délé ọkọ tí mi bá rí kó pè mí báyìí láago kan òru pé nǹkan ń ṣe mí mo hmm. sáré lọ síbẹ̀ máa kúrò níbi tọkọ mi wá ǹjẹ́ ó dáa àbí ṣé kò dáa hmm? àbí ọ̀rọ̀ tó gbénú eh, ọ̀rọ̀ ọ̀rọ̀ gbénú mi èmi dẹ̀ máa sọ ẹgbẹ́ tó mi sọ fún yín ọlájú wọn máa rọrọ ó máa ní nǹkan tó máa sọ ọ̀rọ̀ gbénú tèmi ìdí dẹ̀ ni wípé kí ló kí ló kí ló kí ló lè ń bẹ̀ ṣe rí àwọn àwọn olóyìnbó máa ń sọ̀rọ̀ kan wọ́n máa sọ wípé àkọ́kọ́ understanding ká ká gbọ́ra wa yé mm-hmm. ẹlẹ́ẹ̀kejì boundary nǹkan méjì tẹ́mi máa sọ̀rọ̀ lé lórí nìyẹn. àkọ́kọ́ understanding ni wípé ọ̀rẹ́ sọ̀rẹ́ mo mọrú ọ̀rẹ́ tá a jìjọ ń bára wa ṣe láti kékeré mm. torí a kàn máa ń sọ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé wọ́n ti mọra láti kékeré tó yẹ pé wọ́n jọ ṣọ̀rẹ́ ṣọ̀rẹ́ títí tí tán fi dàgbà tán fi lọ tán fi sinra wọn délé ọkọ hmm. àwa délé ọkọ tá a wá ní ká má ṣọ̀rẹ́ mọ́ torí pé mo ti wá torí pé o ti wá lọ́kọ mo mọ̀ kọ́rọ̀ ń gbénu ẹ̀ ọ̀làjúmọ̀ kẹ́jẹ́ ń kọ́kọ́ sọ tèmi ná wà wá sọ tèmi <laughs> orí bó ti ń gbọ̀n àwa dé àwa ṣọ̀rẹ́ wa débi pé mo sìn dédé ọkọ irú ọ̀rẹ́ yẹn ọjọ́ ìgbéyàwó ó wà ń bẹ́ o wọ́n jọ ṣe gbogbo wọ́n jọ ṣe bójú ojú mi wọ́n jọ ṣe gbogbo ẹ dọ́là gan ló tún ná. ọ̀rẹ́ yẹn ló tún ṣe jù abami dáa fún ẹ o <laughs> ó wá di pé ọkọ ti dé báyìí sí torí pé ọ̀rẹ́ yẹn torí pé kòríkòsùn ẹ̀yẹn jọkùnrin àgùdọ̀ ṣọ̀rẹ́ mọ́ sórí nǹkan àkọ́kọ́ tí mo tí mo tí mo fẹ́ kí àwọn èèyàn nínú ìdílé kó máa yé wọn ni wípé tí a bá ti nírú nǹkan bẹ́yẹn kí ni nǹkan tí tọkọ-tìyàwó ti jọ sọ nípa ọ̀rọ̀ yìí ṣé mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ pé táwọn èèyàn bá máa fẹ́ ara wọn wọ́n gbúdọ̀ sọ irú àwọn ọ̀rọ̀ wo la jọ ń bára wa sọ a ti máa sọ pé ọ̀rẹ́ mi báyìí báyìí láti jọ ń bọ̀ o five and six ni wá o láti bí ọmọ ọdún mẹ́ta àtijọ́ gbé placenta kan wáyé nígbà wo ẹni kò sọ láti bí ọmọ ọdún mẹ́ta láti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí o títí títí tá a dẹ̀ fi gbé ọmọ iye ọdún tá a bá ti pé báyìí sìn ṣùgbọ́n ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wípé tí ẹlòmíì bá ń wá sí inú ayé ẹni yẹn ìyàtọ̀ díẹ̀ máa wà ìyàtọ̀ mm-hmm. ráńpẹ́ máa wà òun ní nǹkan tí mo fi sọ nípa ìgbọ́ra ẹni yé àti boundary now tí a bá fi boundaries ti jẹ́ pé mo mọ̀ wípé ọ̀rẹ́ mi lẹni yìí ṣùgbọ́n ó ní àwọn àkókò tó ò lè pè mí mo lọ́kọ̀ ńlé mm-hmm. ó dà pé ìyẹn ò pọ̀ jù mm-hmm. kò dẹ̀ nílò ká ṣẹ̀ṣẹ̀ máa sọ fúnra wa ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ irú èmi báyìí mo láwọn ọ̀rẹ́ ọkùnrin tó jẹ́ pé wọ́n pọ̀ àwọn ọkùnrin lèmi kọsẹ̀ tó máa ń bọ̀ rẹ̀ bá ṣọ̀rẹ̀ kí tó bóyá torí ẹ̀ ló jẹ́ kó máa ká mi lára mo rò kókò tó máa fẹ́ sọ ní mi tí ìlọ mi ṣáà ti lọ ní tó tó gbé dúró bẹ̀ yẹn nǹkan tí mò ń sọ ni pé ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ mi ọkùnrin yẹn pátápátá gbogbo wọn ti fẹ́yàwó nǹkan tí mo wá kọ́kọ́ ṣe ni wípé bó ṣe di pé mo ti di pé wọ́n ti ní àfẹ́sọ́nà mo máa ń pe àwọn ìyàwó wọn ju àwọn gan lọ ìgbà míì tí bàtà bá kàn sọ̀rọ̀ lálẹ́ màmá báyàwó wọn sàmà sọ pé àkọ́ ah, ẹ̀ ń kàn gbé fún kinní kan ó mọ̀ gbogbo akọ̀ máa fi ṣàwàdà àpọ̀ tó jẹ́ pé àjọ rẹ̀ bẹ́yìn a máa tún ṣe fídíò call gbogbo a máa há dára wa há dára wa há wa so mo jẹ́ kó mo rí i dájú wípé mi jẹ́ kó fì síbì kan débi pé ẹnìkan máa wò wípé à ah, torí àwa obìnrin hmm. àwa obìnrin owó pọ̀ ọ́ sẹ́nibọ̀dì tó lè bẹ́mi bẹ́mi bẹ́mi bá ọkọ mi ṣe bẹ́sì ẹ jẹ́ kọ́ mi Ìbàdàn sọ̀rọ̀. obìnrin ò kí ń jowó ọkùnrin gangan gangan ló jowú jù. Ah, eh. ṣé o ní mi ò gba obìnrin jowú ju ọkùnrin lọ. ẹ jẹ́ kọ́ mi Ìbàdàn sọ sí i. ọ̀ya à ń gbọ́. èmi gẹ́sẹ̀ gbogbo yẹn ló máa ronú bí olúwájú wọn ṣe ronú mm. torí àwọn kan wà tó jẹ́ pé bí àwọn ọ̀rẹ́kùnrin mi wà tó jẹ́ pé wọ́n lè máa wọ́n lè máa ní nǹkan kan fúnra wọn hmm, kí wọ́n tó kí ọ tó lọ́kọ hmm. ṣùgbọ́n wọn pé tó bá ti wá tí ọkọ bá ti wá wọn pé ah, ṣé obìnrin ti wá bọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ó lè ní nǹkan tó ti nọ́ọ̀sì hmm. nínú tí kò sọ síta àìmọye wọn àìmọye tí kò sọ síta tó yẹ pé ìgbà tó wá márí wọn pé ah, ṣé géètì wá bọ́ lọ́wọ́ ìgbà ẹni wọn bẹ̀rẹ̀ sí ní wọn máa ròrò kúrò tó máa wọn rúurú kúrò pé. ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ kan. mo sì mọ̀ kó o máa lápẹẹrẹ. mo lápẹẹrẹ tó pọ̀ o. à ń gbọ́. ó mú mi rántí ọ̀rẹ́ mi kan mi ní hmm. dárúkọ ẹ̀ lórí ètò yìí. má dárúkọ ẹ̀ kó má wàá gbé o kó má ti jẹ́ mi sí ń o. ṣé ẹ gbọ́ o a sì lọ sílé ọkọ gbogbo wa hmm. gbogbo wa bestie ni wa a tún wá hmm. ní ọkùnrin kan ṣoṣo àṣé ọkùnrin yẹn gangan gangan ló nífẹ̀ẹ́ sí jù. ó ṣáà lọ sílé ọkọ ó máa di pé ẹni yìí tí kò bá ti sùn ó máa bá sọ̀rọ̀ ó wá jẹ́ pé ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́ ẹ̀yìn ó padà bá jà arábìnrin ẹjẹ ní fọmọ ìbàdàn oyin dàmọ́lá kí ló ṣẹlẹ̀ ìwà àti arákùnrin yìí ṣó o hmm. nífẹ̀ẹ́ rẹ̀ ni ṣó o ní ó ní rárá o. ṣòbó ti lọ ilé ọkọ. ilé ọkọ lówó ẹ máa gbọ́ <laughs> ọ̀rẹ́ ni wá kinní kan kinní kan ah, ṣé o fẹ́ bá aṣọ ọ̀rẹ́ ju tàwa yìí lọ ṣé bí èmi ṣáà ló kọ́kọ́ mọ̀ kó hmm. tó mẹ́ ó hmm. o kinní kan kinní kan igbá o kan o kí n má fọ̀rọ̀ gùn jù. o padà kúrò nílé ọkọ o. Hmm. ẹ wo ó kúrò nílé ọkọ ẹ tó ní ẹ òun kọ́ ọ̀rọ̀ pé ìyẹn kóun kàn máa fi ṣe kinní òun mọ̀ pé ó máa padà pé ìgbà tó fóun lórúkà òun wò pé kóun máa disgrace ẹ <laughs> lójú gbogbo èèyàn pé bọ kò bímọ fún o ọdún mẹ́ta ló fi wá ń ọkọ ní tóun bá ṣe ń ṣe lòun ní kinní kan tóun máa ń lò. ó mà padà kúrò nílé ọkọ bọ̀ yẹn sọ pé láyéláyé. ṣé ọ̀rẹ́ yẹn máa wá fẹ́ ẹ dákun. kò fẹ́ o ọmọ ti fẹ́ ẹ. ṣé ọ̀rẹ́ wa yẹn ó jápa ni. Ah, ah, kódà oníbáyọ̀ pé yín ṣọ̀rẹ́ mọ́. kò bá èwo tẹ bá pè é àfi tó bá wù kó mẹ́sẹ̀gì yín ní orí afẹ́fẹ́ lókù ló máa ní àjùmọ̀kẹ́ mm. báwo ní ṣe dáadáa ni mo kàn ní kí n kí ẹ ní mm, ó mm, tán ó ní òun ò fẹ́ kúkú kékeré kó má ti kékeré pọ̀ òun òun ò mọ ìdílé tó ti lọ lọ́kọ òun ò mọ irú ló ti tètè bá ìsẹ ara ẹ sọ̀rọ̀ pé hmm. irú eléyìí lè pa mí ọ̀rẹ́ là ń bára wa ṣe kí ló ti di bẹ̀sí mi bẹ̀sí gbàtẹ́ ìjọ gbé placenta kan hmm. wáyé <laughs> placenta wáyé. ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì ní tèmi máa sọ gbígbọ́ra ẹni yé ó sì ṣe pàtàkì hmm. bí nǹkan tó sọ ń sìn kì í ṣe gbogbo èèyàn ló máa lè ronú bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí wípé nǹkan kan ti wà nú wọn tẹ́lẹ̀ tí wọ́n sọ ọ̀rẹ́ yẹn ò kì í ṣe ọ̀rẹ́ òdodo tó tọ́ torí èmi ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé mi mi fi mi fi fọ́nu lórí ètò mo ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé mo mọ̀ pé they got my back mi mo mo ṣe fẹ́ sọ ń yóò bá bóyá wọ́n wà lẹ́yìn mi wọ́n wà lẹ́yìn mi bíi ké tó jẹ́ pé ó dá mi lójú ó yẹ ó dá mi lójú wọn pọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé eléyìí ó wà lẹ́yìn mi tí yóò bá tí yóò bá hmm. nírú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn kì í ṣọ̀rẹ́ là ń sọ ọ̀pọ̀lọpọ̀ sórí ọ̀rọ̀ orúkọ ọ̀rẹ́ yìí àti abuse ẹ̀ anybody ẹlòmíì wọ́n kàn ríyàn ní ọjọ́ kìíní ọjọ́ kejì báyìí ọ̀rẹ́ mi ni irọ́ ah, ni ọ̀rẹ́ yẹn bíbélì gan sọ wípé eh, there is a brother that loves more than a, a sister àbí a sibling tó jẹ́ pé ọ̀rẹ́ mi ó máa ń fẹ́ràn ju ọmọ ìyá gan lọ ọ̀rẹ́ ọ̀rẹ́ òtítọ́ nìyẹn tó bá ní irú ọ̀rẹ́ òtítọ́ bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kí nǹkan kan kó fa wàhálà ní inú kínní nǹkan míì táwọn èèyàn dẹ̀ tún máa ń ṣe lélẹ́yìí So ṣó mọ̀ wípé emotions àti feelings táwọn èèyàn máa ń catch, yìí kì í ṣe nǹkan tẹ́lòmíì máa ń rò ó kàn máa ń dédé ó kàn máa ni ṣùgbọ́n you can control it a lè a lè control ẹ̀ tó jẹ́ wípé tí o bá to bá jẹ́ kí ìfẹ́ yẹn grow ló máa grow if you want to kill it tó bá fẹ́ kó grow ó máa kú because ó láwọn nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ ni wàá máa jẹ́ kí ra ẹ mọ̀ ọ̀rẹ́ lélẹ̀ ọkùnrin sì pọ̀ ń ta obìnrin sì pọ̀ ń ta kì í ṣe obìnrin ni kì í ṣe obìnrin nìkan ni ọ̀rọ̀ yìí wà fún ẹ̀yin ara lé torí àwọn dádì wa tó ń wò wá lébà wọ́n ti máa sọ pé ẹ̀ẹ́ ẹ̀yin obìnrin náà ni ó wà lọ́dọ̀ àwọn ọkùnrin náà dáadáa ó wà lọ́dọ̀ àwọn ọkùnrin náà dáadáa tó jẹ́ wípé wọ́n sọ pé bẹ́ẹ̀ sí àwọn míì kẹ̀rẹ́ ìkà ni wọ́n tó yẹ pé girlfriend tẹ́lẹ̀ náà máa pè ní àbúrò Mm, àbúrò àdúgbò àwọn girlfriend kẹ́ni mm, wọ́n ní ẹ eh, kí kíyàwó òun kó mú mọ́ra àbúrò ni irọ́ dẹ̀ ní ẹ̀dẹ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀mọ̀ pé ń ṣe iṣẹ́ wọn ah, ẹ̀dẹ̀mọ̀ mm. ah, pé ń jẹṣẹ́ wọn ẹ̀yin bọ̀dà ẹ̀dẹ̀mọ̀ pé ń jẹṣẹ́ wọn ẹ̀dẹ̀ tí wọ́n á introduce wọn síyàwó ẹ̀ tún sọ wípé àbúrò mi ni o kó máa tọ́jú ẹ̀yìn á tún dáná á gbé e fún un ah, kí ni kí lè mú ṣe fún tán. àní tí yẹn bá ti rí pọ́ńbọ̀ báyìí ojú ló máa fi máa ná. ṣé yẹ á ti ná gbogbo ọ̀rọ̀ ìyàwó kẹ́ni wọ́n tún máa sọ fún yẹn tó jẹ́ pé eh, nǹkan tó ṣe lánàá ó máa ti mọ̀ wọ́n á wọ́n á máa jẹ́ kí wọ́n á máa kọ ẹ̀yìn àwọn obìnrin síra wọn kó yẹ kó rí bẹ́ẹ̀. nǹkan tẹ́mi fi ni pé hmm. tó bá ti bá bí o ṣe sọ pé àgbọ́yé tó bá ti sọ fún ọkọ ẹ pé ọ̀rẹ́kùnrin mi ọ̀rẹ́ mi hmm. kò rí kò sùn mi rèé láti kékeré tó bá ti fi lọ ọkọ ẹ tọkọ ẹ ní à mi ò fẹ́ o. Hmm, wàá ti mọ ẹni tó fẹ́. àti ìyọwọ́ ń bẹ̀ pé àbí tó bá ti sọ fún ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ náà sọ pé òun ò fẹ́ hmm. ọ̀rẹ́ kòríkòsùn pàrọ̀ ayọ̀wọ́ hmm. ń bẹ̀ kó má bàa hmm. dìjà bẹ́ẹ̀ni torí tó bá ti ń di pé ó ń pè ẹlẹ́mẹ̀wá ìgbọ́n tó bá ti fọwọ́ sí láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ìkùnsínú máa wà tí ìgbọ́kọ̀ bá tiẹ̀ sí láàrin yín gbogbo tó máa rò yẹn pé ọkùnrin dẹ̀ ló jọ owó jù bẹ́ẹ̀ni ibi tá a máa ti rí tọkùnrin mi yìí máa tọ pé ìwo tí n bá ti tá a bá ti má rì tán sórí gbogbo síìmù ẹ̀yẹn yọ ah. a máa wá jọ lọ ra síìmù a máa jọ wá lọ ra sim mi ah. ẹlòmíì máa ní gbogbo social media kìíní ẹ̀yẹn change ẹ̀ èèyàn báyìí mi fẹ́ rí kó bá a sọ̀rọ̀ mọ́ nǹkan ah. alọ́kùnrin lójó ojú. ẹ dúró ẹ jẹ́ ká ẹ jẹ́ ká la kìíní ìyẹra wa dáadáa o ṣé mo wí pé àwọn ọ̀rẹ́ mi wà tó jẹ́ pé wọ́n ń ṣe àkóbá fún wa bẹ́ẹ̀ni tó jẹ́ pé ẹlòmíì kẹrẹ ó máa ó máa kò ní fẹ́ gbà pé ọ̀rẹ́ burúkú lòun ni ìwọ gan ó mọ ṣùgbọ́n ò fẹ́ gbà pé ọ̀rẹ́ burúkú lòun ni bẹ́ẹ̀ni tí ọkọ tàbí ìyàwó bá wá sínú ìgbé ayé ẹni bẹ́ẹ̀ ojúṣe wọn ni láti jẹ́ kó o mọ̀ ṣùgbọ́n ó tún ní ìwọ̀ntúnwọ̀nsì bá a ṣe gbúdọ̀ ṣe torí irú àwọn ọkùnrin àbáwọn obìnrin tẹ́lẹ̀ pé wọ́n ṣègbéyàwó tán wọ́n sọ pé yẹn kán sí mu ẹ mi ìfẹ́ rí kan depression ló máa padà pa ẹ̀mí ẹ o ah. torí ọ̀pọ̀ ẹnìkan ò mà dá tó bá ṣọ̀ rẹ̀ kó máa tó. ṣé mo pé tèmi bá mú kinní kan wá mm. màá rí kinní kan fi sísàlẹ̀. mo jẹ́rìí ẹ̀. ẹ̀yin ara alẹ́ ẹ jẹ́ ká mm. lọ sókè lọ ká lọ ṣẹ́ mi mọ́. ẹ̀yin náà ẹ dìde ẹ lọ gbẹ́rù yín mi ní lo gúgúrú. òyà ah, wọn ní irú ni kẹ́ ẹ lo irú àti omi ẹ jẹ́ káwọn náà sáré lọ ṣẹ́ mi mi mu mm. à ń bọ̀. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. márùn máa ṣoge márùn bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé sí ilé gbọ́ ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà àwa ti lọ ṣẹ́ mu mi lókè lọ́hùn ṣẹ́yìn náà ti ṣẹ́ mi mu gẹ́gẹ́ bí ọlájùmọ̀kẹ́ dẹ̀ ṣe ti sọ ká tó lọ lẹ́ẹ̀kan ó sọ pé òun ò fẹ́ kẹ́ ẹ gbé gúgúrú sẹ́gbẹ̀ẹ́ gbé irú ni kẹ́ ẹ gbé ẹ mọ àwọn aráàlú òkè wọ́n ṣe máa ń sọ nìyẹn irú àwọn ará Ọ̀ṣun báyìí àwọn ọmọ sọ pé kẹ́ ẹ gbé juice kẹ́ ẹ gbé biscuits such things làwa máa ń sọ pé kẹjẹ ṣùgbọ́n àwọn aráàlú òkè ẹ máa gbà bọ́n ṣe ti fún yín náà ni ẹ wò tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni gbogbo nǹkan tá a ti sọ ẹ wò ẹ̀yin máa lọ wò lórí YouTube ni o torí a lè padà mọ́ ṣùgbọ́n kí náà ni nǹkan tá à ń sọ à ń sọ̀rọ̀ nípa ìdílé lọ́kọ-láyà àwọn tó ní ọ̀rẹ́ kòríkòsùn a wá ń béèrè lọ́wọ́ ara wa à ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi àwọn ará Ìbàdàn wọ́n sọ pé rà o àwọn ò lè gbà ń tà wọn o tó bá torí àwọn ò fẹ́ gbọ́ stories that touch báwọn olóyìnbó ṣe máa ń sọ ìgbà yẹn ló máa sọ pé kòríkòsùn ni láti ibẹ̀ nǹkan míì ti ń wọlé ẹ wò èmi kẹrè ẹ mọ̀ èmi tèmi everything goes torí tó bá ṣe gbé wá àwa máa mọ bó ṣe máa gbà mí sọ́ńtẹ̀ mi wípé kò sí nǹkan tó lè ń bẹ tá a bá ti gbóra wáyé tóró wáyé ra wa tá a lè ti set boundary pé ara ajé wa mo ti wà nílé ọkọ ó láwọn nǹkan kan tó lè máa bá mi sọ ó ní aago tó lè máa pè mí kí ló wà ń bẹ̀ á máa ṣọ̀rẹ́ wa lọ torí mo ti mọ ẹ bọ́kùnrin tó dé o mi ì dẹ̀ lè bọ́kọ́ mi nìkan ṣọ̀rẹ́ kò ṣeé ṣe ṣùgbọ́n olóòtú ètò ń tiwọn àwọn dúró wọ́n dúró sáàárín wọ́n wò pé ìbò ní káwọn lọ ibìkan káwọn má lọ wọ́n ṣáà dúró sáàárín ṣùgbọ́n ẹ wo ẹ̀yin aráalé a ti ṣí ojú òpó sílẹ̀ ẹ pè wá wọlé ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́yìn rò ṣẹ́yìn rò wípé tolu tí tíyàn bá ti lè ṣègbéyàwó báyìí kò gbúdọ̀ lọ́rẹ̀ẹ́ mọ́ ọkọ ẹ̀ tàbí ìyàwó e nìkan ni kó dọ̀rẹ́ ẹ̀ ṣé wọ́n ní súra wọn èmi kàn ń wò o torí <laughs> ìgbà míì èèyàn máa ń nílò ẹni tí yóò fẹ́ bá sọ̀rọ̀ tó jẹ́ mi mo mú yín fẹ́ sọ ẹ̀yin ara lé. èmi ò sọ pé kí wọ́n má lọ rẹ̀ o. ìwọ ní tó sọ nìyẹn má ṣì mí gbọ́ ọ̀yà mọ̀ ọ̀yà ọ̀yà kí wàá lọ sọ. ẹ lè lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n mm. ẹ jẹ́ kó ní ibi tí wọ́n máa sọ̀rọ̀ dé kéde pé kí ni ìtumọ̀ kó níbi tó bá ṣàlẹ̀ ṣe bí kò ní kò sùn mí ni. no ewu ni kò ní kò sùn nù nídìí nídìí márẹ́jì ayọ̀ ṣe o mo yọwọ́ mẹ́ mo yọ gbogbo ara. ṣé mo pé mi máa ní nǹkan tí mo fi máa ń bá kọ̀rọ̀ mi ní. mo ń gbọ́ à ń gbọ́ ẹ. ṣé ẹ rí ṣe rí àwọn ilé tó ṣẹlẹ̀ sí yìí ẹ̀gbọ́n náà jẹ́ sí mi wọ́n ti dáyé kémi tó dáyé hmm. wọ́n ní àwọn ní bestie ọkùnrin. Hmm. Ah, ah, àwọn ará létí pé wà pápá ẹ kúrò lẹ́ o ẹ jọ kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ kúrò lẹ́sà. orúkọ tèmi àfíìs mú bùlá ti lákùrẹ́. ẹ káàbọ̀ sà ẹ jọ ẹ bá wa dá sí tò sà. nǹkan tí mo lè sọ nípa ìtẹ́ yìí ni pé kò lọ́kùnrin tó ti lọ́kọ sílé kò lẹ́tà sí ní ọ̀rẹ́ kan. ọkùnrin ńkọ́ ọkùnrin ńkọ́ ṣáwọn náà lọ́tẹ̀ àti ní ọ̀rẹ́bìnrin. ọkùnrin kọ́ sà. <laughs> bó ṣe wà lọ́kùnrin náà ló wà lọ́kùnrin. ẹ̀kọ́ ẹ tó jẹ́ pé tóbìnrin lẹ sọ ẹ bá ti sọ pé ọkùnrin kí ló tó pé ó jẹ́ pé obìnrin lẹ sọ lẹ kọ́kọ́ sọ ẹ bá ti kọ́kọ́ dárúkọ ọkùnrin ṣẹ́yìn náà rí báyìí ẹ ṣeun ẹ ṣeun gan ni sà. àti gbọ́ àti gbọ́ tìyẹn jẹ́ káwọn aráalé mi náà tún pè ká tún gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹ̀yin aráalé ẹ má ṣojú ṣàjú o ẹ má dá ẹ má ẹ má dá ẹ̀bí fóbìnrin torí àwọn aráalé ó kàn máa ń dùn mí lórí ètò yìí torí pé àwọn ọkùnrin náà máa ń fẹ́ sábà pẹ̀yìn obìnrin ó yẹ kẹ́yìn náà máa pè wọlé ó yẹ women supporting women ká máa ká máa ká máa support ara wa. ṣé kí n sọ̀rọ̀ mi tán? à ń gbọ́ ẹ ó wá wọ́n ti jọ ń ṣọ̀rẹ́ láti hmm. kékeré pé kínní mi ni bẹ̀stì mi bẹ̀stì mi hmm. ó wá di pé arábìnrin yìí lọ sílé ọkọ hmm. kó tó lọ sílé ọkọ ẹ má bínú ẹ̀yin ará kó tó lọ sílé ọkọ ó ní bẹ̀stì ẹ̀ wá lọ bá ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkùnrin ṣe ń pé bẹ̀stì ọkùnrin ó lọ bá ẹ pé àwọn ọkùnrin máa tún ní ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ó lọ bá pé àlọ́bọ̀rẹ́ mi yẹn gbogbo àwọn èèyàn ló máa ń ṣe bákanbákan sí i lọ bá bẹ̀stì ẹni tó pè ń bẹ̀stì ló lọ bá èèyàn o pé kó lọ bá pé pé ṣé kó kọnu ìfẹ́ sí àyè àbí wọ́n máa ṣí ẹsẹ̀ fún wọn náà hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá ó ṣà lọ bá a ìgbà tí yẹn wá lọ sílé ọkọ ẹni tọ́jọ́ fẹ́ra wọn nígbà kéékèèké yẹn tó hmm. lọ sílé ọkọ ìyẹn náà máa rì bẹ́ẹ̀sì wá lọ pé arábìnrin yìí ìyàwó ẹni tó ní kó lọ bá arábìnrin yìí wípé à pé wo ẹni báyìí báyìí ṣe nǹkan fún ọkọ ẹ ń gbà yẹn bóyá ìdí tọkọ ẹ ò fi rọmọ bí nìyẹn nǹkan kan tó sì fi hmm. rọmọ bí nílé ọkọ pé ó mà dá lé arábìnrin yìí di rú díẹ̀ lóko ọ̀rẹ́ kọ́ nìyẹn lórí bẹ́stì kìnnìkan kìnnìkan ó lé arábìnrin yìí wálé ẹ̀bẹ̀ ló pọ̀. Mm. ṣé o rí mm-hmm. ọmọ òkè mo sọ lẹ́ẹ̀kan wípé oríṣiríṣi ọ̀rẹ́ ló wà àwọn míì ọ̀rẹ́ orí ahọ́n lásán ló ń bára wọn ṣe. àwọn míì dẹ́ wà àwọn míì ọ̀rẹ́ orí ahọ́n. àwọn aráalé tún ti ń pè wá ẹ jẹ́ ká gbé pé aráalé. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ sà. kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá bá wa dá sétò sà ìyá wa ló sọ̀rọ̀ láti láàárọ̀ gan. ẹ káàbọ̀ sá yes sir àwọn ará ọ̀ṣun mm. ẹ ṣé olúwa ló ń tò ó. very very ó yẹ kí èèyàn ní ọ̀rẹ́kùnrin mm, kí obìnrin náà ní ọ̀rẹ́ wọ́n mm, kì í ṣe ní ṣe àkòsí ibi táyé tó tó ní ìsìn àbòsí ní èyí tó kù tó wọ̀. àbòsí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ àwọn míì lọ́rẹ̀ẹ́ tó yẹ pápò sí lọ́n fi ń ṣe lóòótọ́ mm, bẹ́ẹ̀ ni ẹ ṣe àdúpẹ́ àmín àmín àmín ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun gan ni sà mm. nǹkan tí ẹni tó pè wá wọlé ìtàn sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni àwọn míì ọ̀rẹ́ àbòsí náà kàn ń bára wọn ṣe ó sì ó sì tún gbogbo ẹ̀ sì tún boil down sí pé mò ń ṣọ̀rẹ́ tòótọ́ hmm. ọ̀rẹ́ orí ahọ́n kò ṣọ̀rẹ́ nìyẹn sórí oore tó jẹ́ pé tó bá sùn wàá lè wàá lè díjú ọkàn ẹ máa balẹ̀ <laughs> ọ̀rẹ́ nìyẹn ṣùgbọ́n èyí tó bá yẹ pé kò dá ẹ lójú bí mo ṣe wà yìí mo láwọn ọ̀rẹ́ kan tó yẹ pé mo mọ̀ wá wọn ó lójú àwọn ọ̀rẹ́ tó yẹ pé mo mọ nǹkan nípa ara mi tí mo lè sọ fún wọn kì í ṣe torí pé mo kàn mọ bọ́ọ̀rọ̀ ẹ̀ wá ṣe jẹ́ ni. wọ́n jẹ́ olóòtítọ́. bẹ́ẹ̀ ni hmm. àwọn tó jẹ́ olóòtítọ́ wà àwọn tó jẹ́ pé mo mọ̀ wípé wọ́n ní báyìí bá a ṣe ríra wa ẹ̀ ọ̀tọ̀ ah, ni bẹ́ẹ̀ ni àwọn oníyẹn gbégbé borun náà wọ́n á ṣe fún ẹ that àwọn á lè gbọ́ tí ẹ náà wọ́n á lọ ṣe gbé borun ẹ fẹ́ lómìn àwọn yẹn náà wà àwọn olóyìnbó máa ń sọ pé society is not complete tá a bá ní irú wọn a nílò irú wọn ṣùgbọ́n kọ́ lóun fún gbogbo wa ní ọgbọ́n àti òye láti bá wọn rìn nǹkan tó ṣe pàtàkì jù ń bẹ́ẹ̀ nìyẹn torí ilé ayé yóò ṣe dágbé o àtọkọ àti ìyàwó tó yẹ pé wọ́n á sọ pé tó bá ti lè dé pé wọ́n dì wọ́n ṣègbéyàwó wọ́n á ní ẹ kíyàwó àwọn máa lọ rẹ̀ kọ́kọ́ máa lọ rẹ̀ ah. báwo ló ṣe máa ń padà já sí ìgbẹ̀yìn ẹ̀ ò kí ń dà ò kí ń dà o torí ọlọ́run tó dá wa pọ̀ kí ló tí kò dá wa ní ẹnì kankan ní orílẹ̀-èdè kankan kí ló tó fi dá wa pọ̀ pé ó dá ṣé mo lè dá ṣe ètò yìí báyìí ṣé mo lè dá ṣe e, igi gan ò lè dá gbó ṣe ọlọ́run tó dá wa pọ̀ ó mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀. tílé bá ń gbóná tó mm. bá ní àmà dá síyàn má ṣe kò ní sọ̀rọ̀ jáde kí depression má lọ irú ẹ̀ dẹ̀ ń pa àwọn èèyàn tó máa para ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń pé èmi èmi ò sẹ̀ kí n rí lórí afẹ́fẹ́. Mm. bí experience ni wọ́n ní. live táyọ̀ live máa ní òun rí tó ń fò káàkiri mm. èmi kí ń fò mm. mákàlẹ̀ rí. ó máa ń súnmọ́ wa bí iṣan ọrùn. ó súnmọ́ mi o <laughs> ṣe ni arábìnrin kan wà ọkọ ò jẹ́ kí ó ní ọ̀rẹ́ ìyá ìyàwó gan kò tún jẹ́ kó wá sínú ilé ó ní tí yàyàwó bá ti wá sílé ó máa ń fún àwọn ọmọ òun ní kinní kan omi kan ó máa ṣe kinní kan sínú omi ó máa wá máa gbé fún àwọn ọmọ òun ọkọ òfẹ́ hmm. yẹn hmm. ó wá jẹ́ pé arábìnrin yìí ní oyún hmm. oyún yẹn bàjẹ́ mọ́ nínú ọmọ ti padà sí nínú so wọ́n á lọ ṣe iṣẹ́ abẹ fún un bàtán máa ṣiṣẹ́ abẹ yìí àṣé wọ́n ti gbàgbé nǹkan sínú arábìnrin yìí kò sọ so ìyá wa lọ sí ṣọ́ọ̀ṣì kan wọ́n wá sọ fún ìyá pé ah tètè wá ọmọ ẹ̀ yìí lọ o nǹkan báyìí gbọdọ̀ ṣẹlẹ̀ sọmọ yìí ìgbà tí ó dé ibi tí ó ti kọlẹ̀kùn kọlẹ̀kùn kọlẹ̀kùn kọlẹ̀kùn ọkọ ò mà jẹ́ kó wọlé mhm. ìgbà tárábìnrin yìí kú ló di pé kinní kan kinní kan wá bá mi wọ́mọ̀ mi ṣé bí mo wá gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ládùúgbò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kinní kan ládùúgbò yìí ṣé ẹ̀gbọ́n tí mò ń pariwo pé mo fẹ́ rọ́mọ mi dandan mo fẹ́ rọ́mọ mi dandan arákùnrin yìí ò mà jẹ́ kí ìyá arábìnrin yìí wọlé arábìnrin yẹn kú. ẹ wo ẹ wo. Hmm. ẹ jẹ́ kí n sọ fún yín ṣe é rí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí tí bá ti ń gbọ́ kí ni o máa ń múnú bí mi <laughs> no kí nìdí tó fi máa ń múnú bí mi ọmọ yẹn ọmọbìnrin yẹn kàn kú ó kàn ó kàn waste ni ó kàn kú ni. tó jẹ́ pé ará àdúgbò tún lọ bá a pé mo rí yín jó ni kí ló ṣe yín ó à pé ọmọ òun padà ni ó wá yẹ kí láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó yẹ kí kinní yìí ti wálẹ̀ jù báyìí lọ ṣé ẹ̀ pé mọ́mí yín kó wá bá yín jó ìyẹn tún parọ́ fún yẹn pé ah mọ́ mi ń bọ̀ wọ́n ṣẹ̀ lọ ni pé ah. wọ́n tún padà bọ̀ ìyẹn tó wá ní àṣé kí wọ́n bá yín jọ ìyẹn ní à Ọlájùmọ̀kẹ́ ò bá mi dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi eh? tí ṣe pé mi mo lọ́n bá jó ara ah. tí nǹkan fi ṣẹlẹ̀ sí i. Mhm, ọlọ́mọdé arákùnrin mm-hmm. ẹ̀yin aráalé ẹ̀yin obìnrin ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run ilé ìtún ó tún mú mi padà sí nǹkan tá a máa ń sọ dáadáa lórí ètò yìí pé kó tó di pé a gba òrùka kó tó di pé a ṣe ìgbéyàwó yìí àwọn obìnrin míì kíní ìdẹ̀rẹ̀ obìnrin ló máa ń sábà ṣẹlẹ̀ sí àwọn obìnrin mi kan tó kàn máa wà lórí wọn ni pé èmi náà fẹ́ di mrs èmi náà fẹ́ di mrs èmi náà fẹ́ ṣègbéyàwó gbogbo àwọn ọ̀rẹ́ mi ti lọ tán òun fi máa ń lọ irú èèyàn wo gan ló fẹ́ bá gbélé irú èèyàn wo gan ló fẹ́ ṣe àìdù fún hmm. torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ìgbà tí irú ọmọbìnrin yẹn tí ọmọ ẹ̀ tiẹ̀ padà gan ìgbà yẹn gan ló nílò àwọn èèyàn láyìíká ẹ̀. oríṣiríṣi àwọn èèyàn ló yẹ kó máa. tó yẹ ẹ tó yẹ pé wọ́n á wà pẹ̀lú ẹ̀ wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á ṣe mm-hmm. kinní kan á túraká ó wá dé mọ́lé ah, òun náà wá lè jára ẹ̀ gbà lọ́jọ́ kan. arábìnrin yìí sẹ́yìn tó bá wà nílé ẹni tí mo sọ máa ní ah ọkọ mi ti ń bọ̀ ẹjọ́ màá rí yín létà mò ń bọ̀ mò ń bọ̀. síbẹ̀ náà nìgbéyàwó ah. wa le tó láìṣẹ́ wọn. tí a bá dẹ̀ rọ́pò <laughs> yìí tí mo bá kọjá báyìí àbí téèyàn bá kọjá ẹ wo wọn ní kò pọ́sẹ̀ kan tó ti ń gbórin nínú ilé wọn tó ti ń jó. ṣègbọ́bà ẹni tó kú ni tiẹ̀ gbé ẹni tó kú ni tiẹ̀ gbé ọlọ́run ṣàánú fún mi ẹni tó kú ni tiẹ̀ gbé ọlọ́run wọnú cage ah, kí n má pè ní marriage. ẹni tó kú ẹni tó kú ni tiẹ̀ gbé ẹni tó kú ni tiẹ̀ gbé ẹ wo ẹ̀yin obìnrin ẹ̀yin mọ̀ pé bó ṣe ń lọ làwa ṣe máa gbé wá fún yín lórí ètò àdẹ̀lẹ̀ mọ́fọ́ fún yín ẹ jọun torí ọlọ́run ẹ jẹ́ ká mọ ìwà ara wa àwọn míì kẹ̀rẹ̀ wọ́n á rò pé táwọn bá lo ogún ọdún làwọn fi máa mọ̀ wọ́n kí làwọn nǹkan tá à ń sọ báwo ni ẹni ìṣe rí báwo ló ṣe ń hùwà sí ìyá ẹ̀ báwo ló ṣe ń hùwà sábúrò sára àdúgbò sára abiṣẹ́ síwọ gangan irú ọmọbìnrin báyìí kì í ṣe wípé ọkùnrin yẹn kàn change ìwà ẹni yẹn látìgbà tó ti jẹ́ kó wọ́n jọ ń ṣe wọléwọ̀de eh, láti máa ṣe eh, bẹ́ẹ̀ eh, díẹ̀ díẹ̀ má jẹ́ kéèyàn kankan kí kí lọ́ọ̀rẹ́ ń pè é fún lẹ́gbẹ̀ẹ́ mi kí lọ́ọ̀rẹ́ ń ṣe kíní ó ní ẹ warning signal red flag red flag ìgbà yẹn lẹ́ máa rí tó máa gbẹ́lẹ́sẹ̀ kan wá ah, ló máa ní kinní kan ṣé wọ́n ní máa síntọ́ sórí kinní ìpẹ́ orí ẹni tó ti torí ọkùnrin kúrè. títọ́ àbí títí wọn wọn wá rò pé kí ni òun ló kàn kú dànù wọn á tún kọ́ nǹkan míì sórí sórí ibi tí wọ́n sin sí wọn rò pé. tí wọ́n ti tún sáyè mọ́ wọ́n máa tún rẹ mọ́lẹ̀. wọ́n rẹ mọ́lẹ̀ lórí ẹgbẹ́ nìkan kan ò tiẹ̀ ní rántí. Hmm. nǹkan tí mo tún wá fẹ́ sọ lórí nǹkan tó sọ yìí ṣé mo pé àwa òbí náà a níṣẹ́ láti ṣe o torí tó bá ọlọ́run má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi o bó bá jọmọ mi ni ọmọ ìbàdàn máa máa lọ gbé ọlọ́pàá ẹjọ́ àwọn aráalé ń pè wá ẹjọ́ gbé ìpè àwọn aráalé ẹ kúrò lẹ́ o ẹ kúrò lẹ máa ah, ẹjọ́ wọlé ti pè ah, wọlé obìnrin ti pè wọlé ẹlẹ́tì lọ́kọ́ máa kí yín pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò àṣírètí ah, yín látẹ̀ nǹkan. ẹ kúrò lẹ máa ẹ bá wa dá sétò mo kàn fẹ́ kí nígbà kúṣẹ́ ọgbà kúṣẹ́ takuntakun. ẹ ṣe ẹ ṣe ẹ wàá fẹ́ bá wa dá sétò yìí tí mo ti ń kí ni pé nǹkan tá à ń sọ yìí pé obìnrin náà fẹ́ dá sí ni ẹ fẹ́ bá wa dá sétò yìí. ẹ jẹ́ bá wa dá sí i ṣó dáa kí. Ah, bóyá ẹ wètò láti ah, ẹ wètò láti bẹ̀rẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ àmì àtẹ̀yìn náà. ẹ wò ẹ̀yin tẹ́ ti ń wo ètò yìí láti ìbẹ̀rẹ̀ tẹ́ mọ̀ nǹkan tá à ń sọ ẹ jọ ẹ pè wọlé èmi tiẹ̀ fẹ́ gbọ́ àwọn àwọn ìrírí táwọn èèyàn náà ti ní ṣe mọ̀ àwọn míì tó jẹ́ pé nígbà tí wọ́n ṣègbéyàwó bẹ́yẹn bóyá àwọn àgbàlagbà ni tó ń lò bí ogún ọdún ọgbọ̀n ọdún nínú ìgbéyàwó bóyá irú nǹkan bẹ́ẹ̀ ti ẹ̀ ṣẹlẹ̀ sí wọn torí àwa náà fẹ́ kọ́gbọ́n ẹ mọ̀ pé wọ́n ní eh, it is easier said than done kọ́ lọ́run ràn wá lọ́wọ́ ni àgbàdúrà mm. pé bẹ́ẹ̀ ni ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n. ẹ dẹ̀ rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti ìníkíní lọ́wọ́. Ah, báwo ló yẹ tí ni jẹ́ndọ̀rí wọ. ṣe ìgbọ́ bá ọkàn ma ó tẹ̀lé pè gan ó lè jẹ́ pé lẹ́yìn ọdún kan ló kàn máa eh, ni wọ́n ń ṣe bó bá ṣe wo ní kálukú ni ṣe ṣe kò sí wàhálà kò sí já ṣàdúrà kì í ṣàmì. ó jẹ́ sọ́ọ́sì bóyá orí ètò yìí ni sí rọ́kọ̀. Ah! Ah! ó fọ́ọ̀lù o ah! sọ̀rọ̀ hmm. ẹ jẹ́ ká sọ èyí tó torí ó ń dùn mí torí àwọn aráalé mo dẹ̀ ń wò wípé àwọn obìnrin wọ́n wà nírú ipò yìí tó jẹ́ pé wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe àkọ́kọ́ àkọ́kọ́ tó bá jẹ́ pé ní ẹni tí ọkọ tàbí ìyàwó yín tó máa ń gbọ́rọ̀ sí ẹ kọ́kọ́ bá ẹni yẹn sọ̀rọ̀ ẹ wo ẹ sọ̀rọ̀ síta ẹ má hmm. die in silence. ẹ wo tẹ́yọ̀ bá kú sí wọn kàn máa ní ah, ó sùn ní orí ìfọ̀ lálẹ́ àti tọ́mọ̀ ní sínú ẹ̀ wọ́n ní sọ pé wọ́n ní wọ́n rí mọ́. torí arábìnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn wọ́n kàn ní ah, kò kí ń sọ̀rọ̀ síta kò kí ń ṣe ó dá gbogbo ará àdúgbò sí ni ọkọ̀ ló pa hmm. nǹkan tó ń sọ ń sìn ní. kò sí tí wọn ò ní sọ hmm. ṣùgbọ́n nǹkan tẹ́mi máa sọ àkọ́kọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wọn nípa ohun mágogo lẹ́nu ẹ sọ̀rọ̀ síta <laughs> tẹ bá nílò ìmọ̀ràn èké gbàjarì a rí nǹkan tó ń ṣẹlẹ̀ ó kò kò kì í ṣe pé ó jọ mọ́ nǹkan tá à ń sọ lórí ètò lónìí ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára títí ẹlẹ́yẹ tó máa ń fò káàkiri tó ń pè ní x aṣọ àwọn ọmọbìnrin kan tó sọ̀rọ̀ ní bóyá bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn pé nǹkan báyìí báyìí báyìí ó kò dẹ̀ sọ̀rọ̀ ní o ìgbé ayé ẹ̀dẹ̀ ti yí padà tó wọn àtọ́kọ̀ ẹ̀ lórí pé kàn sọ̀rọ̀ kó tiẹ̀ kó tiẹ̀ hmm. fọkàn sí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tiẹ̀ máa hmm. ṣẹlẹ̀ nǹkan tó wà ń bi àwọn olóyìnbó máa sọ pé a problem shared is half solved wọ́n bá tiẹ̀ ti sọ títà báyìí ìmọ̀ràn díẹ̀ máa wá ọkàn tiẹ̀ gan afúyẹ́ wà á ríyàn bá ẹ dárò pé ha ah, ó máa bẹ́tà ju paracetamol lọ ṣé o mọ̀ pé ṣé o mọ̀ pé kéèyàn hmm. ríyàn bá sọ̀rọ̀ pé kódà kẹ́niyàn máa rí ehm, solution fún ẹ kan sọ pé ah eh, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lásán bẹ́ẹ̀ni àwọn ọmọ máa ń sọ sórí fóònù tán máa tún tún gbọ́ bẹ́ẹ̀ni wípé mo sọ̀rọ̀ yìí jáde mo. ẹlòmíì akọjú sógiri akọjú sí kọ́nà wọn ní àbí ọmọ wo mi rọ wọn wá. <laughs> ẹ ṣáà ti ẹ sọ̀rọ̀ mm. síta tẹ bá wà nínú àwa tó bá dẹ̀ jẹ́ wípé a mọ irú àwọn èèyàn báyìí náà ẹ jẹ́ ká go extra mile fún wọn àwọn míì wọn ò lè wọn ò lè jà fún ara wọn a ti rí àwọn tó máa sọ pé yẹn ó gbẹ́rú ẹlẹ́rù sórí ó fa ti ẹ̀dá ní ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fẹ́ kẹ́ ni ikú ẹ gbìyànjú irú ìyá tó sọ pé òun lọkàn lẹ̀kùn yẹn kò tó mo fẹ́ sọ lẹ́ẹ̀kan wọ́n á ti gbọ́lọ́pàá wọ́n á ti jálẹ̀kùnlé wọn yẹn. àní ó tún lọ bá baálé àdúgbò sí baálé yáyàn kò kò kò rẹ́dì. tó tún pariwo ni mo fẹ́ rọmọ mi ni sẹ́wọ́n ah. kò ní wọlé ni. kò ní ah. wọlé. Eh, lémi tí mo bí ọmọ mi. ṣoṣo yẹ ẹ ọmọ tó o bí. ọmọ náà dẹ̀ tún wà nulẹ̀ ẹ̀rú tún wá ń bọ̀ òun náà. wọ́n wá lọ sí court wọ́n lọ ilé ẹjọ́ ah, tọ́mọ yẹn fi kú ó yẹ kó gbé lóòótọ́ ó tún wá ń rìn ó tún wá ń plé orin lé àìrọ̀ kírìkírì ló yẹ kó wà. ìgbà tó wáyà làwọn tó ṣiṣẹ́ ládùúgbò náà wá ní òótọ́ ni ìyá yìí wà níjọ́ yẹn tó ń pariwo ṣètò o ti lé sọmọ ò ti kú ẹni tí wọ́n wá ti ẹ̀gbẹ́ lọ ilé ẹjọ́ wọ́n gbé lọ gbogbo ẹ̀ sọmọ ò ti kú kó tó di kó máa bọ́ sírù nǹkan bẹ́ẹ̀ yẹn kí làwọn ìgbésẹ̀ ẹ̀yin ara lé ẹ wò ẹ pè wá wọlé ẹ jẹ́ ká mọ àwọn ìrírí ti sin yín nǹkan tí bóyá irú nǹkan báyìí ó tiẹ̀ ti ṣẹlẹ̀ rí tẹ́ ẹ mọ̀ tàbí tẹ́ ẹ gbọ́ àbẹ́yìn gan ló ṣẹlẹ̀ sí ẹ jẹ́ kí gbogbo wa lórí ètò ìyàtàwọn tó ń wò ọmọ àti tí àwọn ọmọ èèyàn bá ti di pé wọ́n fẹ́ ṣe kínní oná fi máa ń sọ̀rọ̀ counseling nísìn ó ṣe pàtàkì ṣé mo wí pé àwọn ilé ìjọsìn mi mímọ bóyá àwọn mùsùlùmí bóyá àwọn àfáwọn náà máa ń ṣe counseling ni wọ́n máa wọ́n máa ti mú àwọn méjèèjì wá tó jẹ́ pé wọ́n máa ṣe oríṣiríṣi bá wọn sọ̀rọ̀ máa wo ìṣesí wọn tó jẹ́ wípé irú ilé ìjọsìn tèmi báyìí wọ́n tó bá ti di pé ẹ ti sọ fún àlùfáà pé ẹ fẹ́ wọ́n máa sọ wípé kẹ́ni ẹ máa wá sílé ìjọsìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ náà wàá máa lọ sí ọ̀dọ̀ tí wọ́n tó bá yẹ pé ibi tẹ́ ẹ lè jọ ẹ̀ àwọn èèyàn máa máa wo bí ẹ ṣe jọ ń ṣe síra yín ṣe mọ̀ níbi kékeré kó gbajúmọ̀ ẹ pé ẹ kí ni kẹ́ni gangan ibẹ̀ ló eh, ti ń bẹ̀rẹ̀ mímí mhm. ah. lè dúró díẹ̀ o mi lè ṣe kíní kan mi lè bá ẹgbẹ́ bá jẹ o àwọn èèyàn àwọn èèyàn dẹ̀ máa fojú sílẹ̀ wọ́n máa sọ fún wa pé tẹ́ bá ti rí nǹkan bẹ́yẹn ẹ wá sọ fún wa ká lè mọ ibi tá a ti máa mú ọ̀rọ̀ yìí lójú páálí tó bá yẹ wípé wọ́n tó bá yẹ pé wọ́n jẹ́ kó kálukú tètè rọra máa torí báwo ni òbí ṣe máa tọ́jú ọmọ ó máa bí hmm. ọmọ á tọ́jú ọmọ á rè hmm. á ràn lọ léwe á ṣe gbogbo ẹ̀ á náwó wọ́n á tún ṣe patí ìgbéyàwó wàdẹ́wàdẹ́ wàdẹ́wà kí ọmọ yẹn mọ́lẹ̀ wàdẹ́wàdẹ́ kó kú. ìgò fẹ́ kó rí gbogbo parents ẹ̀ mọ́ mi fẹ́ kó rí family ẹ̀ mọ́. wà á kí ló lè kó náà. sóyè ìwọ náà dẹ̀ gbà bẹ́ẹ̀ pé àwọn àwọn òbí ṣé ṣé kò tí mò ń sọ yẹn. àwọn máa sọ pé ọkọ ló lórí aya. ẹ pẹ̀lẹ́ ẹ jọjọ jọjọ jọ ẹ jọ nǹkan kan ní aya ti ń jẹ tẹ́lẹ̀ kó tó di kọkọ ní. ọ̀rọ̀ tá à ń sọ yóò mú mi rántí ìyá kan ní tó fò bóyá ọ̀sẹ̀ tó oṣù tó lọ ni tó ní mm. ẹ ọkọ ọmọ mi o ní ojú pasí ni o tí nǹkan mm. báyìí bá ṣẹlẹ̀ sọ́mọ mi. ah bẹ́ẹ̀ ni èmi náà wò bẹ́ẹ̀ ni tọ́ ni ìyá yẹn ti sọ jù ṣé ìyá yẹn sọ jù bẹ́ẹ̀ ni. kò sọ jù o kò sọ jù ẹjọ bẹ́ẹ̀ ni kò sọ jù ẹwọ́ ojú ìbá ti padé pin báyìí. ó ti tàn ó ti tàn hmm. kí ló tún kù kí la fẹ́ fi kún mọ́ <laughs> kò sí kí la fẹ́ fi kún mọ́. Ọlọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn bọ̀dọ́ olú ṣòkòtò tínrín tínrín <laughs> eh, tínrín. ẹ káwa náà lẹ ju wa sílẹ̀ ẹ wò ẹ̀yin obìnrin ẹ mọ̀ pé èmi máa sọ bó ṣe ń lọ kó tó di pé ọkùnrin máa ṣe bá wà lọkùnrin máa bèrè ọwọ́ pé ṣé wà á fẹ́ mi. àwọn ọlọ ní choice jọjọ ọkùnrin lọ kí wọ́n tó bá jẹ́ káwọn obìnrin máa rò pé kí ni ṣó yẹ mo lọ́pṣọ̀n máa sọ fún ẹ pé wo àlàyé mi ò ṣe ìṣe sún síwájú ṣùgbọ́n ẹlòmíì desperation ló máa ló máa mú wọn sọ pé à ah, ẹni náà ṣàfẹ́ lọ́kọ èmi nìkan ló kù lára àánú ẹ̀ ṣe mí. mo máa change máa yí padà. a ah, pẹ̀lẹ́ changer. ìyá máa mú un dá jókòó àwọn ọ̀rẹ́ mi tọ́jọ́ máa ń jókòó wọ̀ wá. Ah, wọ́n adẹ́gbẹ́ bíbélì ẹ̀rọ àjókòó ti jésù àbí kí. òpó jésù ló máa dì í. ojú bẹ́ẹ̀ lọ wàá ṣojú ẹ̀ lọ́kàn báyìí pé èmi àti wòlíì lónìí tẹ̀ ń sọ. bóyá tí nǹkan. wọ́n ṣe láàpọ̀ tó láyé ìgbà ah. ọkùnrin tún pọ̀ jù wá lọ àbí ò gbà àìrọ ah, mm-hmm. àwọn ṣùgbọ́n wọ́n ti pàwọ̀ obìnrin pọ̀ jù ọkùnrin lọ. ọkùnrin pọ̀ jù wá lọ àwọn ará àwọn ará Ìlọrin dé wọ́n tún ti gbé tuntun dé ayẹyẹ rẹ kò sí bá a ṣe lè pọ̀ tó a sì máa rí tiwa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tó lọ ń kọ mọ́ wa sì máa rí má sáré tẹ̀lé bọ̀dá yẹn o tó máa padà pẹ́. tẹ́ ẹ ti mọ̀ pé wọ́n ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ èmi tẹ́ ah. bá ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ máa gbọ̀n. mo fẹ́ béèrè béèrè kan mm. ó ní ẹnìkan tó sọ nǹkan kan fún mi ó ní gẹ́ọ̀ yẹn òun máa ó ní ọ̀rẹ́kùnrin tímọ́tímọ́ tó ń pè ní mm. kòríkòsùn so ìgbà tí ẹnìkan ọkùnrin mi wá dé tó wá bá sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ wọ́n ṣáà mm. máa rí wọ́n dẹ̀jọ́ ń ṣiṣẹ́ bí kan náà wọn àti wọn àti kòríkòsùn ẹ̀ mm. <laughs> bọ̀bọ́ yẹn á dẹ̀ máa gbé oríṣiríṣi contract ńláńláńláńlá iṣẹ́ ńláńlá ló máa gbé fún obìnrin yẹn ó dẹ̀ ti fàjà láàrin òun àtọkọ ẹ̀ ó wá ní ah, kí ni kóun ṣe ṣé kó wọn fi ṣe ṣe kíṣẹ́ òun wá kú ni àbí kí ni kó wọn ṣe. ẹjọ dúró jẹ́ kó dúró jẹ́ kó láyé mi. ọkùnrin yẹn tó mm. jẹ́ tímọ́tímọ́ ẹ̀ ó ní ulterior ó ní nǹkan míì tó ń rò tó fẹ́ fẹ́ òun fẹ́ ṣe nǹkan míì. Mm-hmm bọ̀ ó máa ó máa fi iṣẹ́ yẹn tòun fi ń tì síwájú kéyà ó máa gbé ṣe iṣẹ́ kéékèèké o oríṣiríṣi ó lè máa gbé wá léraléra léraléra. ẹ kí wàá ní kí wàá ṣé ọkọ wẹ́ẹ́ àwọn ọkùnrin mọ ṣé ọkọ ń ṣiṣẹ́ ni àbọ̀ kò ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ọkọ náà ń ṣiṣẹ́ ọkọ náà ń ṣiṣẹ́ but gẹ́ẹ̀ ni òun ò lè fi ọ̀rẹ́ yẹn kalẹ̀ ṣé ṣé ọ̀rẹ́ wa mọ̀ ṣé gẹ́ẹ̀ yẹn wa mọ̀ torí tán máa ń tàn yẹn gbọdọ̀ tanra ẹ̀ ṣé òun náà mọ̀ pé ọ̀rẹ́ òun yìí ó ní ó. kò mọ̀ kọ́gbọ́n. ah irú ọgbọ́n òòjọ́ bọ̀bọ̀ yẹn fẹ́ rèpù ẹnu ilé ah, ṣùgbọ́n ó ní ẹni tó máa ń bá sọ̀rọ̀ ìyẹn hmm. obìnrin ọ̀rẹ́ obìnrin hmm. tó máa ń bá sọ gbogbo nǹkan tó bá ń hmm. ṣe ìyẹn ló wá ó sọ fún ó fẹ́ lọ bá bọ̀bọ̀ yẹn pé ọ̀rọ̀ contract ọ̀rọ̀ iṣẹ́ náà ló fẹ́ lọ iṣẹ́ ó ṣáà sọ fún gẹ̀ yẹn kò lè sọ fún ọkọ ẹ̀ torí òun kò ní gbà gẹ̀ yẹn ló wá ṣẹ̀ṣẹ̀ wá sáré pé ọkọ pé tẹ̀lé o ìyàwó ẹ̀ o ibi báyìí ló ń lọ ibi báyìí ló ń lọ o bí wọ́n ṣe bóyá fẹ́ bá sùn báyìí òun àti àwọn ọ̀tẹ̀ ìpọ̀ tó fẹ́ bá sùn ah. ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn náà ni kì í ṣọ̀rẹ́ ẹ̀ ṣẹ́rí ó tún wá báwọn èèyàn wa. ọ̀rẹ́ eh. mi lọkùnrin yẹn ni màá kọ́kọ́ lé lọ lé wa torí mo ti sọ fún ẹ <laughs> tẹ́lẹ̀ àbí ṣe mo sọ fún. bẹ́ẹ̀ni ó dẹ̀ wà ó dẹ̀ wà justified tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn á ní òun ti sọ fún wa á ní owó ló eh. fẹ́ júmọ́ tàbí kó tàbí kó sọ pé òun náà láìkè. bẹ́ẹ̀ni mm-hmm. bóyá ọkọ sí rí àwọn red flag yẹn pé àìsàn ah, báyìí mà ló ń ṣe. ṣùgbọ́n ṣé tí ò bá sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá wá ṣẹlẹ̀ ṣé kó wá kí kárí ẹ̀ wá. Ah. Eh, ṣorí ṣorí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ah. ọ̀rọ̀ yẹn kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n dẹ̀ má jẹ́ ká tẹ́ ní tìkà báwọn Yorùbá ṣe máa ń kéèyàn má tẹ̀ ní tìkà torí tó bá jẹ́ pé kòríkòsùn mi ni tó dẹ̀ yẹ pé bẹ́ẹ̀ mi ṣe ní inú kan sí i ni òun náà nínú kan sẹ́ni yẹn ni kò yẹ kí irú nǹkan báyẹn wà ń bẹ̀ kí ló wà ń bi pé à ọ̀rẹ́ mi rí opportunity ó dẹ̀ pè mí fún un ṣó yẹ kó yẹ kíyàn tẹ̀ máa tún rò pàápàá jùlọ tó jẹ́ pé ọ̀rẹ́ kòríkòsùn ẹ̀ ni hmm. ṣùgbọ́n gẹ́ẹ̀ yẹn náà yorùbá máa sọ pé ìfura lògùn àgbà kò fura o fura ó lè ní inú mímọ́ sí i kò fura ó máa ní àwọn nǹkan kan tí ọmọkùnrin yẹn ti máa máa ṣe tó yẹ pé tí gẹ̀yìn bá fura á ti máa wò eh. torí irú èmi ìbémi ṣe wà èmi á bí ẹ́ tètè mo lọ́rọ̀ tó yẹ pé ọ̀rẹ́ tó yẹ pé mi ní nǹkan kan sí ṣùgbọ́n mo rí pé mo wò ó ṣó like <laughs> mi ní like yẹ kó má wulẹ̀ sọ bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn èmi máa bí ẹ́ ṣó kó lè tètè mọ̀ pé àwọn nǹkan tí mo rí yìí o tó tó bá yẹ kó like mi mi like yẹ o ṣo fẹ́ kí o yìí fẹ́ ká ṣọ̀rẹ́ yìí ká jọ wà ní mi like èmi like boundary mo like ká sọ̀rọ̀ ká gbọ́ra wáyé ká define kó ní kálukú mọ̀ kó má bàa lè máa kó má bàa rẹ pé wàá máa ro nǹkan mi wàá rò pé nǹkan tí mo bá ń ṣe kò ṣeré tí mi lè bọ́ ọ̀rẹ́ mi ṣe ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n tí bá ti tó bá ti wá rò wípé ẹ eh, à ah, àbí nǹkan tó ń ṣe yìí àbí. àbí ó láìkì mi ni àbí ó fún mi sáìn. àlàyé mo ní relationship bí ní relationship gan mi láìkì ẹ tó bá ń gbéṣẹ́ bílíọ̀nù bílíọ̀nù tó bá jọ̀wọ́ mi ni yóò gbé fún mi. mi mi sọ fún mi pé mo wà lórí afẹ́fẹ́ o irú èèyàn tí mo jẹ́ nìyẹn kò sí nǹkan tó lè fi entice mi màá ti sọ fún ẹ màá ti sojú abẹ́ǹkò ó parí. nǹkan tèmi tó wá rò báyìí mo sì hmm. pé bóyá ká má ṣe bẹ̀sì n bá ti dé wo aláyé mo ti ń lọlé ọkọ. ah mi ò lè ṣe yẹn mo sọ́ọ̀rì ah. mi ì lè ṣe é tó tọ́ èmi ò gbà. a lè eh, lọ́ọ̀rẹ́ pẹ̀lú gbogbo nǹkan tá a ti sọ kalẹ̀ yìí. àmì náà sórí maturity náà tún wà ń bẹ̀. Mm, tó èmi ò rí kíní as big deal honestly gbogbo nǹkan tá à ń sọ yìí mi rí as big deal ah. ìdí ni wípé ó ń ṣọmọdé mi ò ń ṣọmọdé ọ̀rẹ́ ni ok irú ọ̀rẹ́ wo náà la fẹ́ ṣe ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi tó ti máa rìn yàn máa ṣe fídíò call a dẹ̀ ṣe máa sọ̀rọ̀ bá ṣe máa ń sọ̀rọ̀ orí ẹ̀ fọ́ ò serious kí n ṣe mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé mi yàn mo ṣe ń bọ́ ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ lénìí tó jẹ́ pé àtẹ̀mí àtọwọ́ àtọkọ ẹ̀ obìnrin lọ̀rẹ́ mi bọ̀ ọmọ ọkọ ẹ̀ ìgbà tó ti máa rì èmi àtọkọ ẹ̀ náà ṣáà máa ń sọ̀rọ̀ àdẹ̀ normally She o understand. mo fi gbìyànjú tó dáa jù ni pé tó bá tí ọ̀rẹ́ ẹ bá ti marry. ẹ kọ́ wọn lùjọ́ bẹ́ẹ̀ ni ẹ kúrò yín pọ̀ kẹ́rọ mm-hmm. máa. ẹ di family friend. bẹ́ẹ̀ ni tó tán ilé máa save a lot of this thing ẹ kọ́ wọn lùjọ́ ṣùgbọ́n tá a bá ń dáṣọ rẹ̀ nǹkan míì wàhálà míì tún wá wà ń bẹ̀. ọkọ náà tún máa tún. Hmm. ọkùnrin míì pàápàá jùlọ ọkùnrin wọ́n lè máa feel bíi pé ó ti ń sọ̀rọ̀ sí jù mí lójú. Hmm, tàbí kí ọ̀rẹ́ yẹn tún wá lówó jù lọ àwọn yẹn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí kò bá ti sí insecurity tí kò sí inferiority complex tí kò sí tí everybody wà matured the the friendship can thrive àwọn a lè ṣọ̀rẹ́ wa ó kàn jẹ́ pé tọ́rẹ́ mi bá pè mí ní bóyá bíi aago mẹ́wàá àbí nǹkan ṣé o understand a sọ pé àlàyé ṣó mọ̀ pé ilé ọkọ mo wà ní má gbà pèmí láago máa tó bá fẹ́ pèmí pèmí bá ní lọ́sàn-án pèmí láàárọ̀ <laughs> ó tọ́ ni tó bá dẹ̀yẹ pẹ́rẹ́ mi á ti get message yẹn. ọkọ mi sì lè rò pé bóyá ó ní nǹkan tẹjọ ah, ń sọ. àwọn ọ̀rẹ́ mi jẹ́ wà tó yẹ pé ọkọ ló máa gbé fún ìpè àlàyé kí ló ń pè ìyàwó mi fún láago yìí kí ló ń pè ìyàwó mi fún tó bá ti dàárọ̀ ẹ̀ máa sọ ṣó mọ̀ tí kò bá ti sí ṣùgbọ́n tó bá hmm. ti di pé a ní àwọn ìbéèrè kan lọ́kàn wa tí a sọ síta hmm? ibẹ̀ ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ hmm, a máa rò hmm. pé tí n bá sọ nísìn sọ sọ sọ jẹ́ kó dìjà sọ ká lè wà èmi èmi láì àbájá èmi láì ká wà ní the same page kí n mọ̀ pé mo wà èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi o kí n gbénú mi èmi á sọ mi ìtẹ̀lé fọ̀rọ̀ sínú ọ̀tá mi kàn máa kú dànù ní mi mọ̀ ṣe <laughs> èmi máa sọ ń tèmi pé wo nǹkan tí mò ń rò nìyí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí yóò bá dẹ̀ ti ń bá rìnrìn àjò tó bá ti mọ̀ pé irú èèyàn báyìí lẹ́nu yìí ṣe jẹ́ òun náà á lè ṣe the same thing fún yàn pé mm. tó bá yẹ pé látọ̀dọ̀ tiẹ̀ náà ni ó yẹ kóun náà lè reciprocate báwọn olóyìnbó ṣe máa sọ pé bó ṣe ń ṣe sí mi lèmi náà máa ṣe sí ọwọ́ tó gbé wá fún mi lèmi náà máa gbé wá fún ẹ ìgbéyàwó wa dẹ̀ máa dùn ó máa lárinrin mm. ṣùgbọ́n tá a bá ti ń bò ó <laughs> tí a ṣe àbára wa sọ̀rọ̀ tí à ń fi pamọ́ tí à ń sọ pé ah ọ̀rẹ́ mi ni o kò lè jọ́rẹ́ o òwú mi mo ti mọ̀ kó tó mọ̀ kí ló ń gbé pamọ́ ègbé èèyàn ni. bẹ́ẹ̀ ni tá a lè nà tán fúnra wa. tá a lè nà tán fúnra wa hmm. oríṣiríṣi nǹkan nìyẹn máa máa dá sílẹ̀ á dẹ̀ máa gbin oríṣiríṣi nǹkan sínú èrò burúkú á máa gbìn sínú ẹnì kejì láti ibẹ̀ ó máa dá lérú ni kò ah! sí nǹkan tó máa ṣẹlẹ̀ ah, ẹ̀yà ìyàwó ti wà lọ́nà ilé. ẹja <laughs> kùn eh, nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ bá wa kí ni ta ló sọ wípé tó bá tún fẹ́ lómi nǹkan báyẹn náà tún ní ṣẹlẹ̀ ah ẹ wo kánsẹ́lì tẹ kọ́kọ́ sọ yìí gbọ́dọ̀ ní kókó kọ́lọ́run dẹ̀ ṣàánú wa. bí ilé ìjọsìn tàwa bẹ́ẹ̀ oṣù mẹ́fà lẹ́fì ṣe oṣù mẹ́fà ní gbọ̀dọ̀ wa náà bẹ́ẹ̀ ni gbáko lè máa ṣiṣẹ́ ẹ ẹ lè reduce yẹ. wọ́n dẹ̀ wọ́n máa pè yín síta pé bóyá ó ti níyàn kan tó nínú church. ah bẹ́ẹ̀ ni <laughs> wọ́n máa ṣàfihàn yín òótọ́ ni o bẹ́ẹ̀ ni pásítọ̀ wa bẹ́ẹ̀ ni ẹni kejì ah. náà bẹ́ẹ̀ ni wọ́n ti pè àwa náà dẹ̀ wà ní ipa tiwa tá a gbúdọ̀ kó kó má dàbí fọlọ́run ṣọ́. àwọn ará ìjọsìn wọn máa try náà ni wọn máa gbìyànjú. wọ́n gbìyànjú bẹ́ẹ̀ wọn bá yín délé. ó ní bad kìíní nínú ẹ ní mm. mọ o ẹ tí ìrà àwọn tó ń gbé pamọ́. Ah, ó tiẹ̀ nìkan tí mo ní lọ́wọ́ tó jẹ́ wípé àṣewà burú ah, àwọn èèyàn burú mm. inú dẹ̀ jìn ọmọkùnrin dẹ̀ ọmọ ọmọ ọmọkùnrin dẹ̀ tan ọmọbìnrin yìí oṣù mẹ́fà náà fi jọ ṣe ọ̀rẹ́ wọn <laughs> tó jẹ́ pé a lọ lé wọn torí ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ni mo wá bí ọmọbìnrin yẹn pé báwo ni èmi máa ń fẹ́ ẹ mọ̀ pé bíbélì sọ pé tí ìpìlẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí lolódodo máa ṣe èmi máa ń fẹ́ mo ṣàbẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ọmọ yẹn pé báwo ni níbo lẹ ti pàdé báwo lẹ ṣe pàdé káṣà máa fọ̀rọ̀ gùn ìgbà tọmọ yẹn máa wá ṣàlàyé fún mi ló bá ní hà pé ọmọkùnrin yẹn kí n jẹ máa wo ìgbà tó máa wálé àwọn báyìí báwọn bí o máa sọ pé tó bá bomi sí lẹ́nu gan-an á gbà ń bẹ̀ ẹ wò tọ́lájú wọn bá bẹ̀rẹ̀ kíní tó ń sọ yìí. ó dẹ̀ jẹ́ ah, sọ tán. bí tí mo fẹ́ gbọ́ gangan ni pé ṣé tí wọ́n bá bomi sí i lẹ́nu hmm. wọ́n máa bá ń bẹ àwọn oníwà tí dàgbà bá. bí èmi báyìí ìwọ ah, wo hmm, ẹ wo iná mọ rárá ni ọ̀rọ̀ náà dá lọ́wọ́ Ìbàdàn iná tiẹ̀ mọ̀. Hmm, ẹ̀yin ara lè ṣé ẹ ti rí kókó dìmú nínú gbogbo nǹkan táwa baby girls mẹ́ta yòókù ń sọ ẹ̀yin ara lè wo ká pàdé lọ́jọ́ Friday ó dàbọ̀. ó dàbọ̀ kò ṣe má ní ni àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun. àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. máa rìn máa ṣoge máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. kò ní rí tilé gbọ́ ojúṣe mi nínú ilé. de Yahweh.